إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وعن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين والعبد ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله أثنى علي عبدي وإذا قال مالك يوم الدين قال مجدني عبدي وقال مرة فول إلي عبدي فإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي ولعبدي ما سأل فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعم عليهم غير المغضوب عليهم ولا الضالين قال هذا لعبدي والعبد ما سأل وأنا أبي هريرة أيضا أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة العصر وصلاة الفجر ثم يعبد الذين باتوا فيكم فيسألهم وهو عالم كيف تركتم عبادي ويقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون رواه البخاري اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد وأزواجه وذرياته ní sọ́wọ́ ọmọ mẹ́ta ìrìnlẹ̀ ayọ̀ ọmọdé adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún ṣe nírọ̀rùn fún akásọ́kójọ ní ọ̀sán òní ọlọ́run ọba náà látúpẹ́ fún ọ̀nà làǹbẹ̀ pé àlékún orí rẹ̀ kó má jẹ́ kó dá ojú lára wa àwọn èyí tó a ti gẹ́ẹ̀sì láì sínú nǹkan tó ní ká ṣe ọlọ́run ọba kó sàlékún orí fún wa mẹ́kọ̀ọ́ àwọn èyí tẹ́ ń ṣe táà kí ní ṣe dáadáa ọlọ́run bàbá fún wa lórí ẹ̀ka ṣe bó ṣe fẹ́ bàbá ti ṣe gbogbo àlọ́wọ́ wa fún yọ ṣe fún wa gẹ́gẹ́ bí a ti ṣe ń ṣàlàyé lọ à ń sọ̀rọ̀ nípa ìran náà láti sọ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sí sàbí márùn-ún a concentrate much lórí ọ̀rọ̀ kòṣó nínú báwo ni ìyẹn ṣe ní kòṣó lórí ìrun torí pé kò fẹ́ sí aspect kankan gbogbo ọ̀run táàkì tí kòṣó yìí ò sí ń bẹ́ àṣàlàyé fòṣó ni pé kéèyàn combine kan méjì lórí irun respect tí yóò fọ́lọ́wọ́n bá ní fòṣó tọ́ ara àwọn nǹkan tí kún lè kún wa tí ó jẹ ká mọ̀ tí ó jẹ ká lè fíìlì wípé wájú ọlọ́run ọba la wà bá ti fẹ́ kírun ó ní pé ká mọ̀ fọ́lọ́run ọba fúnra ara rẹ̀ ló pa wá láṣẹ ìrùn yìí inú rẹ̀ sì ń dò pàǹkì kọ́dà wọn tún fi wá yan gan láàrin àwọn màláíkà rẹ̀ sẹ́mọ̀ pé yàn sọ àbúrò rẹ̀dọ̀lá ànù àníṣọ́lá ọ̀sọ́lá sọ fún wa pé bá ṣe wà yìí yàtà àkọ̀bú na fi kún màláíkà tó bè lẹ́yìn kún màláíkà tó bè náà àwọn màláíkà wà tọ́lọ́ ọba máa ń sọ̀ka láti sánmà sọ pé wọ́n máa ń gbaṣẹ́ fúnra wọn màláíkà ọ̀sán bẹ màláíkà òru bẹ àwọn tábà ṣe ṣíìtì ìtọ̀sán wọ́n ṣe ṣíìtì ìtọ̀sán wọ́n nígbà tí wọ́n kúlóòtù àwọn tó ń ṣe ṣíkì tòru onígbà tí wọ́n kúrò màláíkà tó bá wá láti òru òun yóò kó tó fi àwọn ẹrú ọlọ́run ọba lẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rùn ọ̀run àlùfájà rẹ̀ lòun ó gùn sọ́mà padà èyí tó ń wá tó wá ṣe tọ̀sán bọ́ọ̀ bá ti di tọ̀sán yóò mọ̀ bẹ pẹ̀lú wọn títí títí títí tó fi kí áfíríkì bọ́ bá ti pé magrib bá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ magrib tán òun ó lọ sókè èyí tó jẹ́ tòru yóò gbàṣẹ ànábì wa ní bá àwọn màláíkà yìí bí wọ́n ṣe ń gbàṣẹ fúnra ara wọn bá àwọn màláíkà yìí ṣe ń gbàṣẹ fúnra ara wọn lọ́sàn-án àti lóru wọ ìṣẹ̀mẹ̀wọ́n fi sọ̀lásọ̀lá ọ́sọ́rí wọ sọ̀lásọ̀lá ìfàjì wọ́n wá mít àmọ̀láíkà méjèèjì àtẹ̀yí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ síwọ́ ọṣẹ́ àtẹ̀yí tó ṣẹ̀ṣẹ̀ wá rí zoom ọṣẹ́ wọ́n méjì ní ìrun asri àti ìrun alfajari bóun ṣe méjì nínú alfajari èyí tí bá ní iṣẹ́ bọ̀ lóru sáfàjẹ́ bá yọ lóru parí lọ́jọ́ ti bẹ̀rẹ̀ tọ̀ èyí tí òun fẹ́ wá gbaṣẹ́ ọ̀sán ló ti dé fóun náà sóre àméjò àméjì tó bá dàpọ̀ asri náà èyí tó ń sọ lọ́sàn parí lòlúfẹ́ bẹ̀rẹ̀ yóò fáwọn títí tásìkò lọ káwọn tó lọ ìsánà padà sábà wá dọ́dọ̀ ọlọ́run ọba anábìsà sọ́là wa ni wọ́n wà lọ́sọ́dọ̀ ọlọ́run padà súnmọ́ fọyẹ̀sì alòrò ọlọ́run bó wà bí wọn wò wà àlà kọ́lọ́ ìtò bí wọn ọlọ́run bá jù wọn lọ àmọ́ ọlọ́run bá fẹ́ kó jáde lẹ́sẹ̀ wọn kó fi lè jẹ́ ọlọ́run bá mọ̀ pé nǹkan báyìí ni wọ́n wá kó gbogbo kò tẹ̀lé ìdí ẹni tí ó bí tó sẹ̀sọ fún ọlọ́run bó bí wọn pé ké fàtàrà tún ìbájí àwọn ẹrú mi báwọn lẹ̀sì fi wọ́n lẹ̀sì ẹ́ nígbà tí fẹ́ kú lọ́dọ̀ wọn kí ni wọ́n ń ṣe wọ́n ní ọ̀yàkùlù tàràtìnáhùn wọn yóò sọ lù nígbà tá a fi wọ́n lẹ̀ ẹ́ ìgbà tá a fi wọ́n lẹ̀ èyí tó bá gba iṣẹ́ tó pé iṣẹ́ ọ̀sán ti parí lásìkò tí fájẹ tí aṣọ ìbá parí tán wọ́n ti nígbà tá a fi wọ́n lẹ̀ mọ́gírìbù ni wọ́n ń kí lọ́wọ́ a fi wọ́n lẹ̀ kankan wà àtẹ̀yìn náà hùn wọ́n yóò sọ lónìí àwọn èyí tó ṣe ipá wọn àwọn wá gba iṣẹ́ ìrìn àlùfájà ní sókè ìrìn àlùfájà ní kọ́ àwọn màláìkà méjèèjì ni wọ́n witness so irú àwa ẹwúrú kẹ ẹwúrú dáadáa kéèyàn náà gbéyàn náà sọ́kàn pé ní tàbí bá ti wà lórí irun kí ló so kí mùsùlùmí kó gbé sọ́kàn wípé bóun bá ti ń kírun ọlọ́run ọba mọ̀ pé òun lòun kírun fún ìkẹ́ ọlọ́run bá sì ń bẹ lórí òun àwọn mọ̀láíkà náà sì ń sọ ń pa òun wọ́n sì ń fọ́lọ́run bá ń rìpọ́ọ̀tù ń pa òun tọ́ gẹ́gbó yóò ṣe pé kò ní wúyàn kan sọ wípé wọ́n lẹ́yìn jẹ́ representative company yẹn àbí ìjẹ́ representative ilé iṣẹ́ yẹn wọ́n rọ nígbà tó wá fi lọ wọ́n wá jíìpù bad report nípa rẹ̀ àwọn tíìmù tẹ́ran wá yìí o wọn ò ṣe dáadáa gẹ́gbó ṣe pé kò ní wúyàn pé péyàn lè yóò bá ọkọ̀ company jẹ́ torí pé ò represent company dáadáa bẹ́ẹ̀ náà ni sense tẹ́yàn gbọ́dọ̀ ní pé ìsúnjù bẹ́ẹ̀ lọ mẹ́rin bá wà ní lásìkò oorun kó ṣe wípé èèyàn náà wà lára àwọn tí mọ́láìkọ́ sọ àtẹ̀yìnáhùn mọ́mù ìsọ̀tò àfi wọ́n lẹ̀ wọ́n kírùn ní nígbàtà fún dọ́dọ̀ náà fún àtìgbà wọn tán kírùn olóògbétà ìkẹ́ ọlọ́run ọmọ ọbẹ̀ máa bẹ lórí àwọn tán bá ń kírùn ní tọ́ bí a bọ́ síbi ìrun ẹ̀yìn ó rí pé gbogbo nǹkan tá a máa ń ké lórí ìrun tó pé kò sí gbogbo mùsùlùmí ló gbọdọ̀ mọ́ oníṣọ́ọ̀tì fàájà gbogbo mùsùlùmí gbọdọ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ lọ́tọ̀ ó tó fún wa láti lè ní that sense of humility sense of calmness eh, sense of homage tán láti ní fọ́lọ́wọ́n ọba anabi sallallahu alaihi wasallam anabi sọ fún wa ipe ọba ń sọ fún àdísàbò rẹ̀ wà àdísàbò ipe inni qasamtu salata bayni wa bayna abdi nisfayn irun tẹ́ẹ̀rí ọlọ́wọ́n sọ pé òun pín láàrin òun àtẹrù òun si meji meji. Meji lòun òun lòun ni o òun náà lòun ní kó kí òun òun náà lòun sì lẹ́rù òun ṣùgbọ́n bí ó òun òun nǹkan tí ń wí ní fátíà òun pè sí méjì tẹ́ bá wo fátíà dáadáa ẹ̀yin ó rí pé níbẹ̀ nǹkan méjì náà ní nǹkan tó kó sínú pàtó nǹkan ó jẹ́ pàfihàn lọ́wọ́ pàtì kan ọjọ́ pàtì ń tọrọ nǹkan lọ́dọ̀ lọ tọ́ èyí tó jẹ́ títí àfihàn lọ́hun ó ní abẹ́rẹ̀ báyá ní alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó pé òun ni ọba tó dá gbogbo nǹkan òun ni rọ́bù tí ò síbi tí ó dé arrahim ọba oníkẹ̀ àyìnì maliki yawmi ddin ọba tó ṣe ipò òun ló ní ìkápá ajal kìyàmà àyìnì pàtì lè ìsì pàtì ẹ̀yìn iyyaka na'budu wa iyyaka nasta'in àyíjẹ́jẹ́ wọ́lásí wọ́lásí máa sẹ́yìn ọ̀dọ̀ ìlàwọ̀ àrọ̀wà mustaqim siratal ladina an'amta àdúrà ní pàtì pàtì alákọ̀ọ́kọ́ ẹ̀yìn ọlọ́run wọn sọ fún anábì sálà fún àgbẹ̀ kó jẹ́ káwọ̀ ẹrú wa káàmà káwà náà pọ́ndà lórí ìtumọ̀ rẹ̀ bàbá pọ́ndà lórí rẹ̀ yóò àṣẹ́sì wa láti nínú kóṣó lórí irun òun ni wípé irun táǹkì ọlọ́run láàrin wọn sí méjì abúdí máa òun sì ṣe tán láti fún ẹrú òun ní nǹkan tó bá béèrè kí ni tá ń béèrè àyàn àti òun náà nke gbọ́dọ̀ ké nítàbí náà ní ìdáyà ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀lùmọ̀sàfẹ́ ọlọ́run ojú ọ̀nà tó gbogbo dédé láfún gáìdì wá síbẹ̀ kìí ṣe wípé bóyá ọ̀rọ̀ ìsìláàmù nìkan bẹ́ẹ̀ bá tún wọnú ìsìláàmù náà sánkọ́ ó tún ní nínú gbogbo nǹkan tó bá máa ṣe nú gbogbo anything tàbí ẹgbẹ́ ìbáfẹ́ tọ́lọ́pàá ti gáìdì bẹ́ẹ̀

tó ní alhamdulillahi rabbil alamin káwà náà máa ṣe ìsẹ̀kẹ̀bọ̀rọ̀ ìsẹ̀kẹ̀bọ̀rọ̀ pé káwà náà gbé sọ́kàn pé bánàbí ti ń sọ ìbẹ́ náà nìkan ti máa fi lónìí wa pé ma pẹ́ níta tó bá gbé alhamdulillahi rabbil alamin ma pé ọlọ́run bá ń dáhùn gbọ́gbẹ́ alamin ọlọ́run bá ọlọ́run ni hamidani abdi ẹrú mi ó dúpẹ́ fún mi kẹ́yìn agbé sọ́kàn bẹ́ẹ̀ pé bí tí mo sọ alhamdulillah rabbil alamin ọlọ́run náà tún dáhùn hamida ní hamidani abdi ẹrú mi dúpẹ́ fún mi ṣe mọ̀ pé tó bá ṣe lóòótọ́ èèyàn bá ń respect you response mu ṣé irú ẹni tí ó fẹ́ kọ́lọ́run bá sọ pé hamidani abdi ní ó alhamdulillah rabbil alamin kò ní ṣe gbà pé bò bá ti ń ké fatia every word alhamdulillah rabbil alamin ọlọ́run ah hamidani abda ẹrú mi dúpẹ́ fún mi ìtumọ̀ pé mo appreciate tó bá sọ pé arrahman rahim ọlọ́run ni afna alayya abdi ẹrú mi yìn mí ìwọ́n náà fi sọ́kàn bẹ́ gbogbo ìbá ní pọ̀lọ́run ni arrahman rahim dàbí fóòmù gbọ́gbọ́lọ́wọ́ bá sọ wípé afna alayya abdi ẹrú mi yìn mí wẹ́yìdá kọ́lá màálìkì yà òmìdí bá sọpá ọlọ́run ọba ni olùkápá john alkiyama ọlọ́run ni mọ̀ jádà abdi fawada ilayya fawada abdi ilayya fawada ilayya abdi ẹrú mi ó gbé mi tóbi àbí ẹrú mi darí àlámọ̀rí ilẹ̀ ó darí gbogbo nǹkan sọ́dọ̀ mi pé ó mọ̀ pé kò ságbára Ọlọ́run lónìí kápá èmi ò ní fàíza kọ́lá iyyaka na'budu wa iyyaka nasta'in níjọ́ tẹ́rú bá sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in Ọlọ́run wà ní nítorí hadha bayni wa bayna abdi láàrin èmi àtẹrú mi lè wà ẹgbọ́nkan láàrin àtẹrú mi ìtumọ̀ ẹ̀ pé ẹrú mi sọ pé òun ó sìn mi kó sìn mi máa jọ ọ̀rùn ẹ̀ ó wá ní kí n ràn lọ́wọ́ lórí king jones máa fún òun lẹ ti rí pé kùránì máa gbé ìsàínú bí sọ́búrì wá sọ́lá ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú sùúrù àti ọ̀rùn anytime bẹ́ẹ̀ bá ti wà nù confusion the best thing téèyàn máa fi solve confusion ni pé ó lọ yànnà fìlà torí tó fẹ́ ṣe ni pé by that time kọ́nà bó bá tẹ̀ ti dàrú ọba ti dówájú ọlọ́run ọba ní ọlọ́run bó ga ìjọ kan rẹ̀ ó ní wọ́n fi nàárí ìtẹ̀fà ní ìfẹ̀sọ́làn káàna ìdá àzábàwò amúrún fàjà ìlọ́sọ̀lá anytime tálàmọ́lì kan bá ti bá ìsìn ọ̀nà lànà yóò fẹ́ lọ anytime tálàmọ́lì kan bá ní tó èyàn gbà rònú èyàn gba níwùsì tó dùn mọ́yàn ní o èyàn gba níwùsì tó dùn mọ́yàn ní o kó ṣe pé ń jọ téèyàn ó bá sí kì hìdáyà tó pórí bá torí pé ìpé èyàn bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ ni ọlọ́run ní náà náà sáyẹn ìwọ náà ọba eléyìí tó sọ̀rọ̀ yóò wà láàrin ìmì àtẹ́rù mi wálẹ̀ àbúdí mọ́ sàálà ìtẹ́rù mi sì béèrè kọ́ ma fún àti ẹni tí kò bá mọ̀ túnmọ̀ tí ń wí àbí ẹni tó pé kò bìlífù nǹkan tí ń wí àbí ẹni tó ṣe wípé kò pay attention sí nǹkan tí ń wí àbí ẹni tó ṣe wípé kò give utmost respect bọ́lọ́wọ́ ọba nígbà tí bá ń wí nìkan ní ìrun nílápa lára ìwà rẹ̀ àti tí ó bá nǹkan tó wà nù rúpọ̀ kọjá kó mọ̀lá palára yìí bẹ́yìn bá ké ilé oníṣẹ́ àti náfílà tọ̀rọ yẹn láti mọ̀ kí fàtí ayé o so bọ́ọ̀ lè ti máa sọ fọ́lọ̀ gbogbo pé iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ṣe pé lóòótọ́ bí ìwọ ṣe ń kẹrùn yẹn tó bá ti kú omi ẹ̀tọ́ ìsìnwá tún ni ìwọ náà gbà pé yes because every time ló sọ fún ó ní Islam mi tó bá lè yọ nǹkan sí kẹ́rìkẹ́ kẹ́rìkẹ́ kọ́lá kó sẹ́bọ ọlọ́lẹ̀ oúnjẹ tàbọ́ àbófo ogun ògbésẹ̀ ẹ̀tì démọ́ lásán ìwọ́n náà sàké bá tíá tó yọ bá tíá pé ìyáka tí ẹnu tí ọlọ́gbà ìyáka náà búdú ó fò ní tó bá mọ̀túnmọ̀ rẹ̀ ní tó bá mọ̀túnmọ̀ rẹ̀ èyí ó bẹ̀rẹ̀ bá rán mi ò lè wélé láàbùdù ìwọ́n tó wọ́n kẹ́lù mọ̀gbẹ́gbẹ́ bí látọ̀ lẹ́nà náà ń tàn àlẹ́yìn kẹ́lù mọ̀gbẹ́gbẹ́ àlẹ́wò lọ́pọ̀lọ́lé pé wọ́n náà bá gáàdì wa tó yọ́nà tó tó tó dúró déédé ìlànà àwọn tí wọ́n náà bá ṣèdẹ̀ra lé lórí yàtọ̀ fáwọn tí wọ́n náà bá bínú sí àtàwọn tí wọ́n sọnù tẹ́rú bá wí ẹrú mi ló lélé bó ṣe wá ní ìwọ́lẹ̀ abúdí máa sàálà ní tó sì tọrọ ń kọ̀ máa fún sọ kí ni ẹ̀kọ́ tó wà níbi ìran ibi fásí àfúnrara rẹ̀ ṣe rí tẹ́ bá ti gbọ́ tàà bá gbọ́ táwọn èèyàn bá ń sọ wípé ah ó kọ ọlọ́run bá kan bẹ bí ẹ̀ bá fi bẹ̀ẹ́ yóò dáhùn bí ẹ̀ bá fi tọrọ nǹkan yóò fún yẹn ànábìsà sálàm sọ bẹ́ẹ̀ lóòótọ́ sallallahu alaihi wasallam náà àwọn ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ àmẹ́wò ní jésù lára àbọ́mì gẹ́gẹ́ bá ń sọ sáà àti sàlàyé pẹ̀lú ògbọ́lọ́ asàlàyé fún on the basis of suratul fatiha allahumma salli ala muhammad wa ala muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim wa ala minnaka alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi wa man wala suratul fatiha san kilori ànábì sallallahu alaihi wasallam sọ ọkàn náà sàhábà rẹ̀ ànábì gbọ́ tó sàdúrà níbi àdúrà náà pé wọ́n sọ pé Ọlọ́run bá fún mi Ọlọ́run bá fún mi Ọlọ́run bá fún mi ní nǹkan báyìí ànábì wà ní àjílà hàrà wọ́n ti kánjú bá nǹkan wọ́n ṣe ń sàdúrà tó bá fẹ́ sàdúrà wà kọ́kọ́ yin Ọlọ́run tó bá wá yin Ọlọ́run ọba tán wà ẹ̀ṣẹ̀ wà tọrọ nǹkan tó ànábì sọ̀sọ́lá ń gbọ́ tẹ́nìkan sọ wípé wípé ọfẹ́ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ bẹ̀ lọ́wọ́ ọba ọwá bẹ̀ lọ́wọ́ ọba wípé ìwọ ọlọ́wọ́ ìwọ ni alhayu alqayyum ìwọ ọlọ́wọ́ ìwọ ni zajalali wal ikram ọbẹ̀ lọ́wọ́ ọba wípé ashadu annabi annaka anta allahu alwahidul ahadu samadu alladhi lam yalid wa lam yulad mo jẹ́rìí ni alwahid as-samad alladhi lam yalid wa lam yulad bí ṣe kí al-ahad al-wahid ní sèkí ní ṣe oyin ọlọ́ oyin tó wá yìí tán à ń tàfẹ́rọ̀ lè kò sàforíjì fún mi ẹni àdúrà tàbá fẹ́ ṣe tánà sọ́sán pé ní ismullahi al-azam kìí ṣe àdúrà kan pàtó ní jẹ́ ismullahi al-azam ismullahi al-azam ọlọ́run ọba tó tóbi jù fájà mẹ́nu ẹ̀ tó pí fájà gẹ́gẹ́ ni fọ́múlà àdúrà kí ni fọ́múlà àdúrà wà kọ́kọ́ yin ọlọ́run ọba pẹ̀lú ó kọ́

ó wá kú lẹ́fù kejì lẹ́fù kejì pé wàá wá sọ fọ́lọ́run ọba wàá ti tawassul sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú tawhidi rẹ̀ wàá sọ pé Ọlọ́run mi ò sí ẹnì kankan yàtọ̀ sí ọ mi ò gbẹ́ nìkan kan lọ́lọ́ yàtọ̀ sí ọ mi ò gbára lẹ́nì kankan yàtọ̀ sí ọ ọ̀lẹ ni mi ò ojo ni mi ò lágbára o mi ò mọ̀ ṣe o lẹ́yìn ìgbà tó bá ṣe léyìn ẹ̀tàn tó sọ fọ́lọ́run ọba pé ò já mọ́ nǹkan lẹ́yìn ìgbà wọn lọ́sẹ̀sẹ̀ pàtọ́rọ̀ nǹkan tó ń fẹ́ fọ́múlà yìí o náà ló wà ní fàtíà ẹ̀yìn ó rí pé alhamdulillah rabbil alamin ayinlọ́nù arrahman arrahim ayinlọ́nù maliki yawmiddin ayinlọ́nù iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀rọ̀ ìbádànù tawhidi den ihdina siratal mustaqim tẹ́bá sì wo tí ìyáyé rẹ̀ ò ní tán alọ́kọ̀ yóò mọ́ ọba tó ṣe pé pẹ̀lú rẹ̀ ní gbogbo nǹkan fi dúró láìpẹ́ níṣe òdìpò kọlọ́n then bi rahmatika astagir ìkẹ́ ìwọ ọlọ́run ọba ni mò ń fi ohùn mi pariwo ìkẹ́ rẹ̀ ni mo dìmá lẹ́yìn ìgbà tó dákọ̀ ìgbàmíríkà sẹ́yọ́ ní àfilélè ìṣà ní kólà gbogbo alámọ̀rí mi bá ń tún ṣe pátápátá wà látẹ̀kílì ní ilẹ̀ ànáfẹ́ tọ́rọ̀fàtà àìní má dàmì dọ́rọ̀ mi má dàmì dọ́rọ̀ mi kọ́dà bó ṣe ní ṣẹ́jú kan ẹ̀yọ́ rẹ̀ pé hayu Qayyum ló ṣe gbogbo àdúrà náà sọ̀sánà bẹ́ẹ̀ ṣe rí so bá náà bá ti fẹ́ sí àdúrà rẹ̀ àti ní Yorùbá ni àti ní Lárúbáwá ni ó ṣe pé bàbá kìí ṣe pé dákà sáà sí ní pẹ́tọ̀ akàtí ọ̀sán lágbẹ́tọ̀ ọlọ́run ẹ̀kùn fún mi mọ́tò <laughs> ó kì ọlọ́run ẹ má Allah

bẹ́ẹ̀ bá ṣe wá mọ́ kọ́ lọ́rùn ọba sí tó sì mọ̀ túmọ̀ rẹ̀ sí ni ó lè sẹ̀lẹ́kì èwo ló bá bùkátà òun lọ sí tọ́ ibi tí ìmọ̀ ń pa ọlọ́run ọba tí yàtọ̀ ti wà nù nísìnyí ń jọ téèyàn bá sọ pé lágbájá bá ṣàbòsí fún mi ẹgbọ́ èyàn ṣàbòsí fún mi ń ọlọ́run bá ń gbẹ̀ tọ́ mi lọ́wọ́ rẹ̀ wá ní wá ní Allah ya Allah ya Rahman ìwọ ọlọ́run gbogbo oníkẹ́ dákun bá ń fìyà jẹ gbọ́ hmm? èyàn sọ fún ọlọ́run ọbọ̀ oníkè ò ní fi yà jẹ ọfẹ́ kó kẹnu hmm? àmọ́ bàbá sọ pé tọ̀ ọlọ́run ọba ìwọ tó ṣe pé wọ́n ló máa ń gbẹ̀sán ẹ̀dí yà jẹ tó bá ṣàbòsí fún yàn aziz ìwọ ọlọ́run bá ní aziz ẹ̀hẹ́n ọlọ́run bá mọ̀ pé òun pe agbára òun ni pé kóun lo agbára òun kóun fi dí pẹ̀lú so bó bá ti wá mọ̀ kankan allah ó kọ allah ìyẹn kó gbogbo kọ ọlọ́run ọba yòókù sínú pé ìwọ ọlọ́run ọba tí èèyàn bá ti wá dákọ̀ náà tán kí èèyàn wá sọ dídí sétọ́ọ̀sì yẹn ọlọ́run bá fẹ́ràn ìpọ́ sọ gbọ́ òjámọ̀ kankan ẹ jà á fò nípò pé máa ń dákọ̀ ọlọ́run nìkan wọ́n sọ pé ọlọ́run tóbi ga wá rèrè yìí mú wa ìsìnbì kankan mi ò jámọ̀ kankan gbogbo tó pa mí láṣẹ mi ò hmm? èyí tó ní má ṣe bó o bá ṣe tí mo tọrọ fún ọlọ́run bó o bá ṣe fún mi mo tọ́ sí bó o bá ṣe fún mi ọlá ló ṣe fún mi bó o bá sọ yóò fọ́lọ́run tẹ́nìsì ọ̀rẹ́sì àkútọ ọlọ́run wá ṣe báyìí fún mi so ẹ̀kọ́ tà ń sọnu fátíà nù every time tẹ́ mùsùlùmí bá ti dìde nu fátíà títí ní ka fátíà báyìí ó ń bẹ ọlọ́run ọba ni ó ń bẹ ọlọ́run ọba ni wọn lànàbì sallallahu alayhi wa sallam ànàbì àtàdí sàbílá fún masoodi pé tán bá fẹ́ sàdá àwọn pé allahumma inni as'aluka al-huda ọlọ́run fún mi ní ìfọ̀nàmà ìfọ̀nàmà níbi alámàrí mi dákun gáìdì mi wọ̀fúkọ́ ọlọ́run bá fún mi ní ìpayà rẹ wọ̀láfà jẹ́ kí n lámojú pòǹpòǹ bí haram wọ̀lọ̀gbìnà dẹ̀yìn rọ̀ mi lọ́rọ̀ ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn ọba mùsùlùmí náà àwọn Abu Ja'far al ó sọ fáwọn lọ́balọ́ba ìjọun anybody táwọn kan bá ti ṣẹ̀wọ́n pípa pípa ni àwọn ọmọ ń pààyàn nígbà tábù jẹ́ fẹ́lẹ̀ mọ̀sùlù wá fẹ́ kú wá ní ọlọ́run mo mọ̀ pé mo láyà sí ọ mo láyà sí ọ ìtumọ̀ mo láyà sí ọ ni pé àwọn nǹkan tó ní mọ́ mo bẹ́ mo ṣe àmọ́ wà lápọ̀dẹ̀ mi ò rí gbogbo ẹ̀ṣẹ̀ o àmọ́ nínú nǹkan tí Ọlọ́run bá fẹ́ràn jù ní mo ti tẹ̀lé rẹ̀ ó ní ṣàhádàtù la ilaha illa gbogbo yòókù mi ò ṣe dára àmọ́ nínú nǹkan tí Ọlọ́run bá fẹ́ràn jù ní la ilaha illa mo tẹ̀lé ẹ̀mẹ́ mo gba la ilaha illa mo sì ṣe wo ọlá pé n tó fẹ́ràn jù ní la ilaha illa gbà mí lẹ́rú kó ìsàforí jẹ́ sẹ́yìn fún so mùsùlùmí ò ṣẹ̀ṣẹ̀ ní ìdí àti mọ́ wà kankan míì káàkiri ó ti establish contact pẹ̀lú òun àtọlọ́wọ̀n ọba ẹ̀ tí ìbá wá ń kírun lẹ́ẹ̀márùn lóòjọ́ kò sẹ ní ìdí kí mùsùlùmí sọ pé ẹ̀dá ẹ̀bùn aládùá jọjọjúmọ́ ló ń wà ní àdúrà gbogbo ojúmọ́ gbogbo àsìkò ní mùsùlùmí wà ní àdúrà tá a bá ka ẹmọ ẹmọ òwòrán táǹkì tẹ́lifọ̀sì tó bá kírun látòkè délẹ̀ kò síbì kankan tí ò sí nǹkan táǹwí tẹ bá dúró lókè bẹ́ẹ̀ bá ṣe àdánù tẹ́lifọ̀sì àdánù tẹ́lifọ̀sì ó lè dáwì àdúrà bàbá ó sì kọ́mọ̀ hmm? àdúà ní Allahu Akbar ọlọ́wọ̀n bá láyìn àṣẹ fàtíà ọlọ́wọ̀n bá láyìn àrùkú ayìn agbórísókè awì nǹkan alọ́sùjúrù awì nǹkan àjòkó awùkò sí nǹkan táìwí so náà òkè yẹn tó wáṣọ pípà ní ìgbésà yóò tún láti àdúà pé ẹjọ́ ẹ̀yìn náà bá fún aládùá èrè kankan mú aládùá àdúà aláwà lára gbogbo mùsùlùmí ká mójútó ibi tẹ́sí ní ká sàdúà yẹn irun òun

kọ́dà ní tí o mọ̀ kùránì kí tí o mọ̀ kùránì kí yóò sàtí kan bẹ́ so káyẹ̀ dẹ́fọ́ rẹ̀ ṣòṣòwò tá a fẹ́ ká lórí ìrun ni pé ká ní rẹ́spẹ̀tì fọ́lọ́run ọba gbogbo nǹkan táàbá tí ó sáṣe tó sì pé kò ní bẹ́ẹ̀kọ́ lọ ká mọ́ wò yín ká mọ́ wò ọ̀hún ẹ́ ká mọ́ dùrá lẹ́ ká mọ́ wà ìgbẹ́ni tí ò ní ká síwájú ọlọ́run ọba làákà fún fi ṣe ilé yẹn àṣìkáwà àṣìkáwà kan ní ká ti lórí ìrùn nígbàtí wọ́n ti ṣe tá a bá mọ̀ túnmọ̀ ẹ̀ lóòótọ́ àmọ̀kùwájú ọlọ́run padà ọlọ́run bá kó fún wa ní kóṣù lórí ìrùn ó bá sì fún wa náà kọ́ kó jẹ́ kí ìrùn yìí nísìn ọlọ́run kó gbà lọ́wọ́ wa tó bá gbà lọ́wọ́ wa kọ́ kó jẹ́ kó lórí padà dáa lára wa kó jẹ́ lórí padà dáa láàrin àwọn ọmọ lára àwọn ọmọ wa kó jẹ́ kó lórí eléyìí tó ń sọ́sọ́ sáájú lẹ ẹ̀ ẹ̀rọ tó make sense tó gbé èèyàn òkè pẹ̀lú kòṣó ọlọ́run fi ní ká tí ọlọ́run kó gbà lọ́wọ́ wa ọlọ́run bá kó tún wá ṣe o ọlọ́run kò fi wá wá ọlọ́kàn balẹ̀ nílùú wa ẹ̀ níṣẹ́ ìlú wa náà ọlọ́run bá kọ́tọ̀ orí ibẹ̀